أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا كفوا أتوالكم كاتب فما محمد صلى الله تعالى عليه وسلم لن إن شاء الله ìdánilẹ́kọ̀ọ́ ìtí ẹ̀ ń ṣe fún من مشاهد القيامة من خلال نصوص الكتاب والسنة وفهم سلف الأمة لنا سلف ونقوى الشفاعة ìdíjẹ́ الشفاعة alhisabu wàlùjẹ́sà iṣẹ́ iṣẹ́ o àti ìgbẹ̀sán lórí tí ẹ ṣe ní iṣẹ́ o wọ́pọ̀ ti sọ́ọ̀sọ̀ ìmọ̀bọ̀rún àti ìgbà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ láyé ìgbà fún ní àríkẹyàmọ̀ padà àlónìí insha Allah àìtókù níwájú من أعظم الشلالة التي ينشر بها القيامة وني الميزان الحوض أتي الصراط أما شلالة متى تأي من أعظم الشلالة متى تي يوصل بها القيامة الميزان الحوض أتي الصراط tí otu tó pẹ̀sán ní àkíyàmà a níbi àti lọ wọn á wò pé ká máa pín gbàtà kó àwọn aṣẹ ẹ̀dá kó jọta àwọ̀lọ̀ àwọ̀lọ̀ àwọn yóò máa òun jẹ ká máa wípé ṣíṣe rí ló pọ̀ jù ní kó sáré àwọn ẹni rí àbí ló jù tó ṣe ìpé ní ọjọ́ náà lọ́rùn nígbà tí gbogbo ìwọ́n lè tí lè tí lè tí lè tí wọ́n ti ṣèṣì ìwọ́sẹ́ yóò sọ́bù ní ìdáàlì ọlọ́wọ́ pàṣẹ kẹ́ gbé òṣùwọ̀n sílẹ̀ ẹlẹ̀ ni wọ́n ti ní àmàlì àgbàtì láti lè fi ṣe òṣùwọ̀n àwọn iṣẹ́ àwọn ọmọ ènìyàn kálíbà máa ewu lọ́pọ̀ jù ṣé dáadáa ló pọ̀ jù ní kálíbà káásá òjò àwọn dáadáa àbí tó pọ̀ kìí ṣe dáadáa bóyá èyí tó pọ̀ jẹ́ aburú kálíbà kọ́ńtọ̀ sáwùjọ àwọn aláburú ṣe nígbàgbọ́ wípé òṣùwọ̀n ń bẹ sẹ́ẹ̀lì ń bẹ lálùkìyàmà ní mọ́ọ̀tákọ́dì ti jama'a nínú àkídà ni. فسلمان الفارسي رضي الله تعالى عنه قال ونبي محمد صلى الله عليه وسلم صحيح يوضع الميزان يوم القيامة لكن كل القيامة وبيو سوى كان láti fi ṣe òṣùwọ̀n sí àwọn ènìyàn òṣùwọ̀n yìí òṣùwọ̀n kan ni tọ́lọ̀ لو وزن فيه السماوات والأرض لوسعت ilé ìkòsínú àwọn òṣùwọ̀n káwà lè bọ́ iláyé akẹgbà kínú àwọn mẹ́rin tí ń bẹ̀rẹ̀ kìí àmànà wọ́n láti fi jẹba kó sánmà àti ilẹ̀ lẹ́gẹ̀ẹ́gẹ́ sínú òṣùwọ̀n yìí ní ó gbà wọn pàtàkó olùmọ́láyé mọ́lákó ma wọ́n sọ pé yàrá olúwará lè má nà zínú tani káfẹ́lẹ́ yìí káfi ṣe káfi ṣe òṣùwọ́n sẹ́rẹ̀ ọlọ́wọ́ dáhùn pé ní máa ṣe ìjà ní bá wù ọ́ ní kọ́ fi ṣe òṣùwọ́n sẹ́rẹ̀. ìtàbá múlò àdìbò yìí pé òṣùwọ́n bẹ òṣùwọ̀n kan tí ó pé òṣùwọ̀n kan tí kò ní dín nǹkan kan kù bẹ́ẹ̀ ni ò ní lé nǹkan kan kú. ọlọ́run bá ní wọn lọ́dọ̀ àwọn ìmọ̀ràn á dín ìlànà kí sọ̀lẹ́ فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين ونضع موازين القسط ليوم فلا تظلم نفس شيئا وإن كان قال حبة

àti nísìláàbù sí fẹ́mi kankan wàyí kaná mílíkọ́ aláhàbàtí mílíkọ́ gbẹ̀lẹ̀ nàtẹ́yìnà bí ha bẹ́ẹ̀ tó ń tàn ń ṣe níṣẹ́ lọ́jọ́ ń gbé ndé kò ju ọmọ náà gún lọ a fún ààjẹkórì lọ́kàfà bí na ha sì bí ọlọ́run ọba náà sì lọ́ba tí ó alìmìzánù hakun osun lọ́jọ́ ń gbé ìbí alìkìyàmà inú àwọn àṣẹ̀lẹ̀ ńlá ni tí ó ṣẹlẹ̀ táà gbọ́dọ̀ tapọ̀ àwọn olùmọ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní wọn kan ni ó bẹ ma wá fi wọn gbogbo sí àwọn ènìyàn ní àbóṣù wọn ó àwọn tí sọ wípé tí ó máa sí ìgbẹ́lẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ yí pé òṣùwọ̀n kan náà ni ó máa bẹ ẹni náà àwọn olùmọ̀ tó sọ wípé ẹnìkọ̀ọ̀kan nínú ọmọ ènìyàn ló ń ṣùwọ̀n tiẹ̀ ni ó dá òṣùwọ̀n tèmi ní wọ́n náà tó ṣùwọ̀n tiẹ̀ ní. wọ́n yà bẹ́ẹ̀ ní àwọn olùmọ̀ tó sọ pé iṣẹ́ kọ̀ọ̀kan ló lóṣùwọ̀n tiẹ̀ sàláàtì lóṣù wọn ti ẹ̀ táàbí wọn pín sí sàláàtì bí àdúgbò kan zakati lóṣù wọn ti ẹ̀ táàbí wọn pín ọgbẹ́ àdúgbò kan. gbogbo ilé náà làwọn olùwọ́sọ lóun tí ó súnmọ́ jù ní wípé òṣùwọ̀n kan náà ni káwá kàkùnmá ìdàgbàkà àyà ń gbàgbé tọ́lọ̀ lọ́kọ̀ọ́ ní gbígbé wa tó jámọ́ ó gbé wa bẹ́ẹ̀ láti fi ọ́ sọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka fi sòsòwọ̀n fún ni kò túmọ̀ kó sòsòwọ̀n kò túmọ̀ kó dọ̀nà kalọ̀ sòsòwọ̀n kan náà ni ẹni bẹ̀rẹ̀ ìyáàmọ́ bó súnmọ̀ yìí la fi ṣe òṣùwọ̀n láti ṣe gbogbo ní ẹ̀dá ṣe láàrin iṣẹ́ òṣùwọ̀n tá a ń sọ yìí nínú àkídà ahlu sunna wal jamaa òní kí ìyẹn nígbàgbọ́ sí i òṣùwọ̀n kan ní tọ́lọ́wọ́ ta àlejò ọlọ́dá làwọn kí fàtà ó lẹ́nu méjì. iṣẹ́ tí a bá ṣe tó bá gbé sí àìkọ̀kan ó gbé iṣẹ́ aburú sí kífà kan sẹ́nu kan wọ́n gbé iṣẹ́ rí èèyàn sí kífà kejì èyí tó bá ti wá wíwo jù yóò wá tẹ̀kejì rẹ̀. iṣẹ́ rí tí a máa ń mú òṣùwọ̀n wúwo ni ẹni tí yóò sọ rẹ̀ láti wúwo ó túmọ̀ pé sẹ́ẹ̀rì rẹ̀ pọ̀ jù fáwọn náà bẹ̀rẹ̀ fọ́pọ̀ láti máa wá nínú owó fàwọn àfi ẹ̀yìn ṣàfihàn wá bí ẹni tí òṣùwọ̀n rẹ̀ bá wú kò sí tí máa mú òṣùwọ̀n wúwo ju sí ẹ̀rọ lọ. ẹni bá ẹni sẹ́ ẹ bá wúwo tó ṣùwọ̀n ẹ bá wú ló ń tọ̀ ló ń bá ara rẹ̀ nínú ògbàgbọ̀ tí ó nífẹ̀ẹ́ sí. Yàrá sì ń lẹ mùsùlùmí yá lè báwọn èyí tí ó kù yẹ nígbà tí ò sí sí ẹni tó pọ̀ mẹ́. lọ́wọ́ bá ń sọ tẹnikẹ́ni tó sunwọ́ rẹ̀ bá fúnlẹ̀ ṣíṣe rẹ̀ pọ̀ tí ẹ dáadáa rẹ̀ pọ̀ tí ó fi mú òṣùwọ̀n rẹ̀ wúwo òun tọ̀ ìyàgbé òjò ọ̀hún ọ̀hún àwíyà inú ọ̀nà ló ti báyà rẹ̀ ẹni ìkọ́ mẹ́rin tí àwọn amẹ́rin fún ní ayé ẹ̀rọ fáwọn ọ̀fẹ́ sílẹ̀ táwọn òkú sùnwọ̀n gbọ́ àwọn ẹni tí wọ́n sùnwọ̀n táwọn nínú kùránì wọ́n ní túnmọ̀ rẹ̀ ní kọ́lọ̀ wọn kó dá ẹ̀sán sí ẹ̀rọ fún wọn lórí ìrírí tó bá náà fi dédé rí rẹ̀ wọ́n ta tó gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ní pé òṣùwọ̀n ń bẹ táàmà tó fún un báyìí tí wọ́n máa kó iṣẹ́ àwọn ẹ̀dá ó dáadáa tí wọ́n máa kó síbẹ̀ kì í sì kó túnmọ̀ tíra ọlọ́run àdúgbò ọ̀rọ̀ kò ṣe ọlọ́run àmì ń kọ́ ní sí déédéé. Dókítà ẹni tó sọ̀rọ̀ yìí kò jáde tó sọ̀rọ̀ yìí kọ́ bíbẹ̀ ẹ̀ńtẹ́mẹ̀ kọ́nà ọ̀gá ọ̀rọ̀ ọlá tó sì kalẹ̀ kọ́nà ọ̀rọ̀ kìyàmà. Ẹni tí a mọ̀ pé òṣùwọ̀n yìí ń bẹ dáadáa kìí ṣe pé àlejò kan nínú láti lè fi ṣe àyájọ́ ìgbìkọ́ wọn tó lọ lẹ́nu Bukhari àti Muslim bó ti sọ̀rọ̀ wọn bá sọ wípé kalimatani khafifatani ala al-lisan báwọn kúló ìmíjì kan bẹ tá a bá wí tá a fà wọn wí tá wí ó fúyẹ́ láwọn àti wí òní ni wá lára ṣùgbọ́n à ń kọ́ bẹ́ẹ̀. sọ̀kìlà táàrí fílímù rìzáàrì tàbá gbé sínú òṣùwọ̀n olùwọ́ tàbí ìgbàta ní ìlànà ọ̀fọ̀nà rẹ̀. àwọn méjèèjì ọlọ́ọ̀bá àlejò ọlá nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ sí dáadáa kí láńgbọ́nà yìí سبحان الله وبحمده سبحان الله العظيم. ní kọ́lọ̀ ẹ̀sìn gbọ́lọ́rùn yìí ń bẹ lóun tí máa ń jẹ́ kí òṣùwọ̀n àyáwó rẹ̀ ìyáàmà yẹ pé nígbà tí wọ́n gbé àwọn gbọ́lọ́rùn sínú òṣùwọ̀n ẹ̀mí òwúrò kí ló wọ́n wà láti ní alábẹ́ni ọ̀ṣùnwọ̀n àwọn alhamdulilá jọmúlà ń wí sílẹ̀ hánàlá aláàbò tó tí wọ́n sì alhamdulilá ìmọ̀ ẹjọ́ kó ṣòwò àyàn kí ó tóbi kó wù lálẹ́ àmà. Ó dáàmà kó ṣòwò yìí, òṣùwọ̀n tí ó bẹ ẹni tí ò ṣe é takò. Olùkọ́ rẹ̀ ló tẹ́lẹ̀ lòdì ní àdéhùn àwọn àbá mẹ́pẹ́ ní àdéhùn ìgbẹ̀tọ́ ọkọ̀, àdéhùn káàdì. Àdéhùn yìí, òṣèlú ọba àrífẹ́ lásàlàyé mọ́ máa ń lẹ̀ pé arákùnrin kan bẹ́ẹ̀ ọjọ́ ìgbẹ́jọ́ ìkìyàmà yóò tábì yìí wọ́n pè wá wọ́n pè wá dájọ́ láti wá gba ìṣirò sẹ́rẹ̀ fọwọ́n ṣàwọn àmúkọsọ àti wọn fi sọ wọn lásì jìlá wọ́n wá gbé tí ò kéré níbi 99 records wọ́n gbé sínú òsàn arákùnrin yìí kúlù sì jìnnì mímá má dà ìbásọ́rí rẹ́kọ̀dù kọ̀ọ̀kan náà rẹ́kọ̀dù yìí ẹ bá tẹ́ láwọn ẹsẹ̀ tó ṣe tó ṣe tó ṣe tó ṣe nígbà tó mẹ́lá yìí. fàyọ̀ dá fi kìfà ó rà gbogbo àwọn tó dáa ti kó sínú rẹ́kọ̀dì wọ́n pè sínú ẹnu òṣùwọ̀n kan ní àwọn ẹnu òṣùwọ̀n méjèèjì. lẹ́yìn ìgbà náà wọ́n yóò tọ́ níbi tọ́ ọ̀pẹ̀tì wọ́n wà gbé pépà kan wá àbí káàdì kan wá nú àwọn sẹ́ẹ̀rì tó ṣe. láàpù ìtàkà ní ọtí lẹ́yìn sí ẹ̀bùrú kún bẹ́ẹ̀ ti kó sí àyè kánú àwọn ẹnu òṣùwọ̀n tá a máa ń sí ẹkú sí wọ́n wá gbé sùnwọ̀n kan wọ́n wá gbé wá ìwé ńlá kan lè pè ẹ̀rí sí iṣẹ́ ẹ̀rọ ní fi ha kó jẹ́ onìkan ní sẹ́ ẹni tí ń bẹ ní apákejì apá òṣùwọ̀n kejì. alákùnrin nígbà tó máa gbé káàdì tí láìlá ara láwọn bẹ̀ dágbé sórí ẹnu òṣùwọ̀n kejì fàtọ́ ṣàkíyèsí jìlá àwọn kọ́ọ̀sì ta ninety nine tó kún ojú gbọ́sẹ́ tó ṣe láì tó sínú láwọn tí ó dá bó ṣe fẹ́ràn ìtì bìtọ́rọ̀ tí náà ìlànà láwọn ìdánkọ́ tí ó wúdé yóò fẹ́ yóò ló fẹ́ dà tàfẹ́ ló ló lò ní ni pé al-mizan òṣùwọ̀n tó náà bá lè bẹ̀ mizan hakiki òṣùwọ̀n oríjìnà kìí ṣe ká ẹyẹ nílùú kan àgbọ̀dọ̀ nígbàkọ̀sọ̀ kí ni wọ́n wá wà tí wọ́n fún àwọn fún wa ní òṣùwọ̀n tó yẹ nǹkan la máa wọ́n lóṣù ọ̀ kí wọ́n wà fún wa láti yá mọ́ àwọn olùmọ̀ wọn lọ́rọ̀ púpọ̀ lórí pé kí wọ́n wọ̀ ẹ̀mẹ́ máa wọn olùmọ̀ wọn ní sẹ́ta àti ni wọ́n wọ̀ máa kì á mọ̀ táwọn sẹ́ wa ni wọ́n pè sí wọ́n sùn wọn èyí tó bá dáa tó bá jù ló wà ní ìtọ̀sùwú tíṣẹ́ ẹ̀rí bá jù dáa àbúrú lọ yóò gbèsùwú tíṣẹ́ àbúrú bá lágbára jù sẹ́ẹ̀rí lọ yóò gbèsùwú àwọn ẹ̀rí pọ̀ kúbẹ̀rẹ̀ ìrìnlẹ̀ tí ń dábẹ́ àwọn olùmọ̀ tẹ́lẹ̀ tí wọ́n wọ́n nínú oṣù wọn bẹ́ẹ̀ ń gbẹ̀dẹ̀ kìá ẹni ṣiṣẹ́ gẹ́gẹ́ ní tí wọ́n gẹ́gẹ́ ní wọ́n gbé sí oṣù wọn dákọ́sẹ́ ẹ̀rẹ́ lọ́sẹ̀ jù oṣù wọn rẹ̀ ní òwà ga sókè ní òmìnir ẹ̀ka sókè dákọ́sẹ́ àbúrú lọ́sọ̀jù oṣù wọn burú ní òkè ẹ̀jẹ̀ tí ó fòye tí ò ní lágbára mọ́sọ̀ sókè sí ọdún àwọn ènìyàn wọ́n ní àṣìṣe láti rẹ́kọ̀dù tá a mọ̀ sí àwọn rìpọ́tì tí wọ́n fún wa ń dọ́là lọ́rùn tí ó dà gẹ́gẹ́ bí rìpọ́tì káàdì rìpọ́tì káàdì yìí ní ọ̀pọ̀ sínú gbogbo rẹ́kọ̀dù sáyà láyé wọ́n ní rìpọ́tì yìí ni wọ́n gbé sínú òṣùwọ̀n lápẹ́sẹ̀ ẹ̀yẹ ló pọ̀ jù lórí oúnjẹ òwò ìdí jẹ́ mìzánù rẹ̀ ní òwúrọ̀ ní iṣẹ́ ẹ̀bú ló pọ̀ jù tí ń jẹ́ oṣù wọn yóò fún yẹ̀pọ̀ ẹlẹ́pà sí mẹ́ta àwọn ènìyàn tẹ́lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n wà wọ́n mú wọn sí ọmọ ènìyàn láìpẹ́ yáàmà wọ́n mú ọmọ ènìyàn gẹ́gẹ́ kí wọ́n mú ọmọ ènìyàn gẹ́gẹ́ ẹ̀rí olóṣèlú rẹ̀ kí wọ́n mú ọmọ ènìyàn gẹ́gẹ́ nígbà tí fọ bẹ́ẹ̀ wọ́n náà bí àwọn Mas'ud ọdún ọlọ́ta ara ánú sàábí àgbàtà àwọn olùmọ̀ ẹ̀gbọ́ ń papọ̀ wálé wọ́n ní inú ìròyìn tí wọ́n fi ròyìn àbílá àwọn Mas'ud fún wa wọ́n ló tí ó kọjá àyà ẹfẹ́ ẹ̀lú máa ti rẹ̀ ní kó tí ó ní bí àbúlá àwọn Mas'ud láyé ń ti rẹ̀ níbi bá sì ròyìn bí wọn ò ṣe sanra tó bí wọn ò ṣe lóúnjẹ jẹ tó bí ò ṣe sẹ́ẹ̀nà débi pé wọ́n ní ká nàdọ̀ pé ọ̀sán kọ́lùmí ẹsẹ̀ wọn méjèèjì ó ti ẹrù dúpadì ẹlẹ́yìn. ṣé pé ibi tí ó ti ń dé ọdún ọlọ́ọ̀tà aláàánú wọ́n ní jọ́kùnrin wọn rìn fàjà alẹ́tì lórí ìhùtò kí atẹ́gùsì mi wọ̀. ibi tí wọn lágbàdàdé bẹ́ẹ̀ dáhùn sọ yàgbà fáṣà bẹ́ẹ̀ ní àwọn tó ní ma buhari jù kọ́dà inú àwọn táwọn akásítà náà di rẹ̀kọ́mẹ́ndì pé ní báfẹ́ ka buhari as bọ́lọ̀ sí ní bílẹ̀ o kọ́lọ̀ bòyí bóyí ní áàpù láti kà. òun ga máa ṣèyàn láàrin àwọn sàárù pé inú mẹ́ni kẹta tó ní ma buhari jù lọ. tí bá sì mọ̀ ní ìwà rẹ̀ fún kí ni wọ́n mọ̀ sí lọ. ẹni ìwà sọ báyìí o. wọ́n yọ wọ́n rẹ̀ lọ́dún tó náà فضحك القوم منه نصف يعني سيد القوم يعني هنا ما هو سعد يقول لسيد حسين لا أبلا أطيع لبك أما في سيد لا يجب أن أحب غير رضي الله تعالى عنه فقال رسول الله صلى الله عليه وسلم من هو الذي يدعو صحابك على الجهل؟ مما تضحكون كلا قالوا يا نبي الله mìlẹ̀mí kọ́tù sàkọ́ yìí ẹlẹ́bùsí ọ̀rọ̀ tí a lè bẹ́sẹ̀ rẹ̀ fi tí ó lé tí ò lẹ́nu lára rẹ̀ ní àwọn lẹ́yìn alẹ́bùdá rẹ̀ pé wọ́n lè di iná sí ibi yóò ti yìí mo fọ́ náà wọn bá tẹ̀lé ìlú muhammadu mẹlẹ́rọ̀ ìdúrà làhùmá afikọ́lù fílmì záàmì ní òṣèlú ó tó ń rúbẹ̀kún àdọ́lẹ̀ mọ́ dáadáa ẹ kókè owó kù sẹ́nu òṣùwọ̀n kan tẹ wá gbẹ́sẹ̀ títí àdìyá àwọn àṣọ ọ̀dù sẹ́nu òṣùwọ̀n kejì ẹsẹ̀ àmúláyè tóbi sí lọ́run sì yóò sì jẹ́ kí òkè owó kù pé kó tẹ̀lé wáyé. ترى رجلا نحيف فتسجره وفي أثوابه أسد هرير ويعجبك التنوير فتبتليه

wanda ji tiyora ẹ̀rọ sì ń lẹ ọwọ́ àdúgbò kápẹ́ yíyọ ọ̀tẹ̀ púpẹ̀ níyì ẹ̀rọ rẹ̀ ní ìwé ìwé lẹ́tẹ̀ kú lẹ́sẹ̀ kú lọ́wọ́ ọ̀tẹ̀ púpẹ̀ níyì ẹ̀wà ní kẹtì ẹ̀ kẹ́mi ẹ̀wọ̀ tó kó ṣe tààrà bó ṣe sára fẹ́yì bó ṣe bó ṣe bẹ̀ǹdẹ̀ fẹ́yì bó ṣe ṣe ẹ kí ìmúmọ̀ nípa ọlọ́run bá lẹ́nà sí ìpadà ní ṣùgbọ́n kò ní ní ọ̀lẹ́ ọlọ́kùnrin ní kò lẹ́nà kàwé ọ̀dọ́ ló tọ̀ ní irú ẹjọ́ ojú pé ẹ kó síbẹ̀ lọ ọkà ikọ́ kà dàgbà lásán ó kà ga lásán ó kà tóbi lásán ní oúnjẹ lásán ló kúrò kò sí mẹ́lẹ̀ kò sí mẹ́lẹ̀. sọ ń ta mẹ́rin ní àdéhùn ni pé nínú tí wọ́n wà lẹ́kì ámà níṣẹ́ wa àwọn tá a níṣẹ́ náà wọ́n wọ̀ wá kọ́dà ní tí wọ́n wà ní ìjì láàkì wa wọ́n kọ́ọ̀lù sọ wa gbogbo ní nǹkan wa gbọ́dọ̀ papọ̀ ẹgbẹ́ ọ̀nà pé ó wọ̀ ọ́ sẹ́ àwọn sí ìwé ẹ̀ka ẹgbẹ́ ọ̀gá múra sí tí ó lè mú sílẹ̀ ìwà ìwà ìwà àmọ̀ ọ̀ṣà méjì náà ìdílé àti sílẹ̀ ìwà ẹ̀kọ́ àhẹ́bì ọ̀gbọ́n àláìkì ẹni tí sílẹ̀ ẹ̀kọ́ àhẹ́bì ó ń tọ̀ sórí ẹni sílẹ̀ ẹ̀kọ́ àláìkì tó fúyẹ́ tábẹ́bẹ̀ rẹ̀ rẹ̀ tó ṣubú ó tẹ̀ ṣe ibú àwọn iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ tí ń jẹ́ pé kò kírun ní ìsáánà yóò jẹ́ kí iṣẹ́ ènìyàn wúwo kó nípa ọjọ́ ìjọ ìjọba ìgbẹ́lẹ́ àwọn iṣẹ́ náà pọ̀ nínú àwọn sẹ́pẹ́ ní kámọ́ra sílẹ̀ yẹn ìṣòro yẹn tó ṣe lóko lọ́wọ́ ìwà òní wọ́n bá sí ìyìn rẹ̀ lẹ́kọ̀ọ́ yá lọ wọ́n kà lọ wọ́n bá ìfọ́ wọ́n dé ìta wọn ò wú náà ìṣòro ọ̀rẹ́ àlejò ọlẹ́nu àdúgbò àbúrò ọ̀gá. النبي إن أثقل شيء يوضع في ميزان العبد يوم القيامة خلق حسن ọ̀gá ìkẹta máa ń gbé sínú skéèlì ọmọ ènìyàn tí sì máa ń mú skéèlì ọmọ ènìyàn nípa owó lẹ́yìn ìyá àmọ́ kò lè wà dáadáa. وإن الله يبغض الفاحشة البغيض olórí ọdún ẹni tó ti tẹ́lẹ̀ dáadáa lọ sí ilé ọlọ́run bá lè ní ohunkóhun láàyè tí òun gbọdọ̀ múra síra kí ló ń sinmi ọ̀dà àdúgbò ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ló ń bọ́lọ̀ nǹkan pè ní wà ní ẹ̀tọ́ ìwà àgbègbè ọgbẹ́ rẹ̀ nínú àwọn nǹkan tí máa mú skéèlì ní pẹlẹ́kìá náà wọ́n lè wà kíjì tí ẹ gbọdọ̀ lọ́la sí ilé wa lè dáadáa kó tọ́jú ẹ̀ kó tó ṣe pé àìpẹ́ àmọ́ kó má da àwọn ẹni tó ṣe é nígbà tó wá ń wọ̀ ọ́ ló tẹ̀ wọ́n fi ẹ̀. ní àwọn tí ìmọ̀ mùsùlùmí nípa àìpẹ́ àmọ́ òun ni ìmọ̀ aláṣẹ ọlá ẹ̀sìn ṣáàlì gbọ́dọ̀ ìlú ti kan. gbọ́dọ̀ méje láti lé sí bí ọ̀nì tí wọ́n gbọ́dọ̀ pẹ̀lú pẹ̀lú farabalẹ̀ láì tí wọ́n padà kọ́ ẹgbẹ́ náà ní òun ní subhanallah bá tí wọ́n sọ náà bá ní bí ọ̀gá sọ pé subhanallah alhamdulillah tí wọ́n bá ní wọ́n bá yẹ kó igi kanáà ìdájọ́ àwọn ìṣáájú wọ́n lápapọ̀ pọ̀ kí àdìjẹ́rẹ̀ láti ní ìsìsì. Ìmọ̀kẹ́tì wà ní ìfisì wọn lọ ní bọ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn kó kẹ́nu lẹ́nà tútù láàrẹ̀ dáàbò bìsí àyẹ̀lọ́kọ̀ àwọn ọkọ̀ sàbẹ̀ wo olùfẹ́rẹ́ tẹ̀lé kánábísà síkúgbógbó sàbẹ̀ lẹ́bi ní láwọn ọ̀dọ́ ẹ̀rọ ìgbésẹ̀ nípa ọlọ́kùnrin àti ìlú òkèèrè náà wọ́n ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ kó yẹ níbi pé yóò lọ tutù níbi bá máa di sílẹ̀ báwọn lọ́wọ́ sí bẹ́ẹ̀ ní ọmọdé tutù yóò kí ìwé tí ọlọ́run ọlọ́run lọ tutù. nínú àwọn àwọn tí ọlọ́run ti máa ń mú sẹ́ẹ̀lì ìyẹ́pọn lẹ́ẹ̀kì ámà òyìnkẹ́rù àtàrí kọfí kàtàrí alẹ́ ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم will as much as tó bá lè rí wíwájọ́ ọ̀nà ńlá ọ̀hún gbogbo nti sɛ yɛka ɔkɛntɛn deɛ nsuo nyinaa de ka bɛrima kotoyo sika ɔka no a mɛka di ɛsɛsɛn fakila kaane fi lmizaani am khafifa kaane ala nnisaani subhanallah da abdul subhanallah da abdul kalmar da ba su ya mu da san da lokaci na sai da yawa mu hadisi abu mali da ashari inu ti ma mu skemu ne ta ne ka kuma shi alhamdulillah ala ala walhamdulillah ina salhamu ànábì tako wa ní àwọn sọ ti máa mú sóòmù wa nípa ìyáàmù lẹ́yìn ìgbà tí abájọwé dẹ́kun bá lọ wọ sẹ́ẹ̀rà wò wọ́n ti dá mọ̀ tó lọ pé báàgì ẹ̀ sí bí wọ́n ti bá àwọn kó lè bá àwọn pé ṣé tó ń san lọ́wọ́ pọ̀ àbí ọ̀rọ̀ ẹ̀ ti ẹ̀rù gbé lásìkò ìgbà yìí subhanallah òǹgbẹ́ ó ti jẹ gbogbo ìrẹ̀ ó ti pẹ́ làdúgbò wa àti wọn ló gbàgbé pé ọjọ́ kan ọlọ́run okan ó ti bí fíta lórí rẹ̀ òun ló ń kọ́ lẹ́lẹ́ òǹdó ti bẹ̀rẹ̀ kọjá sùúrù tí ó so ìgbẹ́ ẹ má gbàgbé pé òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan ó súnmọ́ wa ní máa nìkan ni gbogbo tí ń jẹ́ lára wa òun ti fà á mọ́ ìwé ti ní bùkátà sí kúrò rẹ̀ bẹ́ẹ̀ sì ni fún kéfìrí fẹ́ni tí ò gbọ́rọ̀ ọjọ́ òpó àkíyámà nínú àwọn ọkọ̀ àkíyámà tó ń gbẹ́ni ẹni tí ó rí nǹkan ọmọ tó ń gbọ́rọ̀ lẹ́gbẹ́ nìkan ní mùsùlùmí kìtì kọ́lọ̀ kàánú wọn. owó ọgbà àlejò ọlọ́fi wá tọ́jú àlẹ́háwọ́dù kalẹ̀ nínú àkíyà àhùnsúnà ìjàmbá ọ̀làdìmánù bẹ̀lẹ̀ háwọ́dù tó ń kúrù bìkanni akérèmà dùkanni kò bá wọn àfáà ní ànábì nìkan lónìí àmì sì ní gbogbo ànábì náà lónìí pọ́ọ̀lù máa nìkan kan ó mú lábẹ́rẹ́ alhamdu ọlọ́ọ̀bá ẹ̀lẹ́kọ̀ ọlá lẹ́ẹ̀kẹ́ rẹ̀ síwájú yóò fi bá ànábì lásìkò táwọn èèyàn ti ní bùkátà sómi. ó fẹ́ gan anábì sàlàyé bó sì fẹ́ fún wa ó jìnà nìkan ló bí sí Senegal kí káwọn ìwà fẹ̀rẹ̀ fún anábì ní láàrin Mákà sí hazard nínú ìwà ní láàrin Mákà sí Ireland Ireland bẹ̀rẹ̀ lọ́dà lẹ́sìn láwọn gbọ́dọ̀ sí Mákà kì í ṣe ìrìn àjò jẹjẹ anábì bẹ̀rẹ̀ sí fẹ̀ bọ̀ kì í ṣe omi lásán sai in ba ka rasu wannan wani da yarda da ta hukuncin dan da ya ta hawa ku ji umu kan insan bawa sosai da alkawtar alkawtar na yaro don lalatuwar sadar fadar sadar a cikin alkawtar da ya hawa din sabawa haɗu annabi wa ba ni da kuma kuma ohun abu ya domina labari omi tí ó funfun púpọ̀ rẹ̀ ju ara lọ ẹ̀rọ tẹ̀sí ẹ̀kọ́ ẹ̀kú sẹ́nu àhàlá mi láyé ásárì ó gbòdó lọ. ẹ̀rọ kẹ̀ gbé owó rẹ̀ ẹ̀sùn tó ní ayé wọ́n ní ẹ̀rọ mẹ́ta kan lẹ́nu onílé nílé orí ayé wọ́n ní rẹ̀ síbi ó rògbò wọn tùbàlẹ́ẹ̀lì lọ́sìkì lọ kọ́lọ̀ rẹ̀ àbúyá domínà làdáni ó gbogbo ju ara lọ bẹ́ẹ̀ náà ni ìtọ́wò rẹ̀ àhàlá ó dùn tọ́wò rẹ̀ domínà làásàlì ju omi lọ àti inú àlùfáà fúláwò ni òbí sọ̀rọ̀ wọn. sáájú ká afárá sèrè á ti lè pẹ̀lú kan tí a yóò jì káàkiri náà ní àtẹnudọ́ lọ fún àtẹnudọ́ lọ yìí. ọ̀nà ní ìgbòho mùsùlùmí yẹ kó mu nínú omi yìí tí a bẹ́ẹ̀ náà là lábì wa ó sì nífẹ̀ẹ́ wa tẹ̀lé mọ́ ní ẹ̀mí wa ọ̀rọ̀ ọ̀hún fún ọ̀gá fún. pẹ̀lú àtẹnudọ́ kẹ́míkẹ́ náà mùsùlùmí náà mú lòrè ẹ̀sẹ̀ṣẹ́ lásìkò tó ń bẹ náà ti kọjá táyé. mọ́tò ti bẹ́ẹ̀ náà àwọn kan wọn ò ní fún wa yẹ kàdísì méjì fún wa ní àdísì tẹ́lẹ̀ wọn dáa nípa ọlẹ́fi sàlàyé àwọn tí wọn ò ní fún lómi fún abùkọ́lì àti mùsùlùmí nígbà alábìlẹ̀ ní mùsùlùmí ọdún ọdún lọ́wọ́ tá a dà án ní kọ́ọ̀lá kọ́ọ̀lá mùsùlùmí lọ́wọ́ sọ́lá lọ́wọ́ alẹ́bí ọ̀sánlá alábìlẹ̀ bẹ ní ànàfàwọ́ tó kó alàlẹ́ bèbè rẹ̀ hàwọ́bì ìyẹn òǹgẹ ti ń gẹyìn ìwọ̀n náà dúró láti máa sáàbù ní sọ́wọ́ àwọn àlejò ọ̀sánlá láti máa sáàbù olóko yìí mu tọ́jú ẹgbẹ́mẹ̀ wọ̀nà yóò fọ àwọn ọ̀nà ìláyà àbújá ló ń àwọn náà mùsùlùmí náà ní mùsùlùmí tí wọ́n wá gba tí máa fẹ́ fara ọláyìn gbogbo mùsùlùmí ni máa bá ń bẹ táwọn náà ń tò láwùjọ mùsùlùmí tí wọ́n ti fẹ́ múra láti fẹ́ fún wọn lọ́nà yìí tẹ̀gbọ́n ní ẹ̀mú omi yìí òkùtù nìjú ogun ni wọ́n ti wọ́n já bàlọ́ ọdún pọ̀bọ̀ nù. fàákùn ìmọ̀ wá parí pé wọn ò dáa lọ́rọ̀ fàlùkọ́ọ̀nù wọn wà dáa náà nígbà lọ́wọ́ yìí ìnáka látẹ̀lẹ̀ rí má áhàdà fún bá àdáka ọ̀rọ̀ ayé bídà ti lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ayé bídà tí wọ́n ti ṣe lẹ́yìn rẹ̀ omi tí máa ń gbé níbi díẹ̀ ọ̀rọ̀ wàhálà ìjọ ní ìgbà ẹni kọ́lọ̀ tó wáyé báyìí kò ní mọ́nà hàwùd tí ẹ bá ṣe bídà ó ṣe kú. ìhàdí ìfúnni tí a náà ṣùgbọ́n wọ́n náà lẹ́tọ̀ sọ wípé láyọ̀ rí dẹ́nà alẹ́ àwòdì rí dá lórí mẹ́nsọ̀ hábà àwọn èèyàn kan náà àwọn ẹni tó gbà mú mi wọ́n dè láti wá mú mi nínú háwù kàtà ìdára ètò tí tún lè ju ìwọ̀n àjàrà dà lọ́wọ́ mi fàlàkó lẹ́yìn ìnà wá sọ pé ayẹyẹ ọlọ́run ní òṣèré ha bí òṣèré ha bí àwọn sàábì òbí làwọn lẹ́yìn ẹjẹ́ wọn ló mú fọlọ́run kọ́ lẹ́nu ní kó wà dáná náà wò pé ìdákàlẹ́ àtàkàrí máa á hàdà sórí àdáka ọkàn tó dà wọn ni ọ̀ máa dúró bí dàgbà sílẹ̀ lẹ́nu tí wọ́n á sọ fún mi kó bíbí àdéhùn pátá nǹkan mi ilé mú ẹ̀sùn lẹ́yìn mi fàkúrú sọ̀rọ̀ fáwọn ìmọ̀ ń bá dàgbà báyìí ìmọ̀ wọn yá ẹgbẹ́ ọ̀gá síbi ẹgbẹ́ gbogbo ẹni tó kó wọn yí ẹ̀sìn lẹ́yìn ní ẹgbẹ́ wọn jìnnà sí ìlú ìfẹ́ yí wọn máa ẹni gbogbo ó ní ẹgbẹ́ òṣìṣẹ́ rẹ̀ fáwọn ẹni tí wọn ò ní rí háyọ́dù mi tó ní háyọ́dù mi kọ́ òṣìṣẹ́ wọn ni wọ́n ti kọ́ ẹ̀kọ́ nǹkan tó pọ̀ wọ́n pọ̀ bí àwọn ìràwọ̀ ṣe pọ̀ lójú àwọn kọ́ọ̀bù kọ́nà lápùsí káyà máa dánú wọn o kọ́nà kúmọ̀ ní kí níbi àwọn ìwáṣẹ̀ tí níbi àrá ti pọ̀ sí pọ̀ nínú ṣáwọ̀ lẹ́yìn ṣáwọ̀ òun náà ni àwọn final stage tí ní final stage àwọn ìṣesí àtàwọn bọ́sítọ̀ àkìyàmà ẹjọ́kù ni kákó àwọn ìrẹsílẹ̀ ìwọ̀n òjìnà alhashiru ila dáhùn kọ̀wárọ̀ láti àwọn èèyàn lọ sí ilé tí wọ́n dé tí wọ́n máa gbọ́bẹ̀ tí wọ́n ní jáde náà ilé méjì náà sì láti yàwó pẹ̀lú nàìjíríà náà tí wọ́n náà náà àwọn kan bẹ ilé tí wọ́n sanwó fún ilẹ̀ kára láyé ilẹ̀ àdìjẹ́ náà lọ́wọ́ la báwọn kan láti máa ń sílẹ̀ rà láyé kí láyé bí náà kí wọ́n wọ́n yà lásìkò tí ó kọ́ lórí ẹ̀ wọ́n yà ilẹ̀ pé náà kọ́ ilẹ̀ kú ni báwọn kan náà sílẹ̀ rà kò ní bí ó sì lọ. àtà ipò àwọn òṣèlú ti nílé díẹ̀ àgùntàn ní òun ní owó pípé ẹsẹ̀ àṣẹ ìṣẹ́ afẹ́wọ́ ìta lọ. ọlọ́run wa pàṣẹ wípé èyí tó sọ̀rọ̀ ni pé kólókálùkù kó máa lọ tẹ̀lé ní tí ń sìn láyé lọ́wọ́ ẹni tí ń dákò ń sìn láyé kólókálùkù lọ́wọ́ àbábọ̀ ìgbìnà sìn láyé kálí abájú kó fọ́ ní àyè tó kó fọ́ àkànbẹ ṣé ìwé ìṣìláyé ó ní ká lóko ní ẹ̀dá ìdílé ìṣìláyé ṣìlẹ̀ ńlá ìwà ṣẹlẹ̀ abẹ́ àṣẹ yìí tọ́lú bá ti pàṣẹ yìí ṣìlẹ̀ ńlá ìṣẹlẹ̀ ẹ dáka fún wọn. ọmọ muslim ọgbà wa ni sọ̀hìnbó an tàbí kí a lè sọ ayé ní ọdún ní ọdún bọ́ta ara wọn. ọlọ́run náà sọ yìí ìgbà káàdì náà lọ kìyàmù ẹlẹ́yìn ló lọ kìyàmù ọgbà náà قولوا كنت جاءتك لبيه لتتبع كل أمة ما كانت تعبد قل لكم كم عبدالين تسلي فلا يبقى أحد قل السكور كان كان يعبد غير الله سبحانه تنسني يومين تيسر طيب للأصنام أو تنسي يومين تنسي حتى إلا الأسواق في النار لما كانت الدنيا من الله كان مكة ما قال عنا ẹlẹ́yìn ibi táwọn tí wọ́n sin ẹ̀mí tí wọ́n sin nǹkan tí wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n ń bọ nígbà tó ti pàtàkì bá kí á wọ́n bẹ̀rẹ̀ wọn yẹn náà wọ́n lọ ku ìrìn ìyẹn mẹ́ta sí mẹ́rin kan péré yóò ku ahàlù ìjà àwọn yahuda àtàwọn nasara nítorí kú alẹ́mìnira àwọn mùnàfẹ́kù àwọn mùnàfẹ́kù àwọn mùnàfẹ́kù ó gbọ́ àwọn ìlẹ́kùn tí wọ́n ti sí ẹlòmíràn náà wọ́n dá sí wọn láì. fẹ́rẹ́dà ayáwó ọlọ́wà pé àwọn yahudu wípé màá tó ń kúta àdúgbò nígbà tẹ̀ ìgbéláwé kílẹ̀ sí i. kọ́ọ̀lù wa dáhùn pé kúnnà náà àgbègbè ọ̀sẹ̀ ìrà ìbùnà wà á ọmọ ọlọ́run òṣèlú là ń sìn kọlùkọ́ ìkàdàbùtù ọlọ́run náà yọ ọ́ lè pa mẹ́tàkọ́dọ̀ lọ́hùn ní sọ̀hẹ́dà ti wọ́dà wọ́dà ọlọ́run bá yóò bí mẹ́bìrì dàsí ní òmìyàwó ẹ̀sì sí rẹ̀ ọ̀nà àgbẹ̀bẹ̀ kí ẹgbẹ́ láyé kọ́ọ̀lù àtúnṣe ara bá nà àárín fún ọ̀tá àwọn òṣèlú ti mú ní tiwọn قال لا حول وبدل من جعل ربه الله عزيزي هنا ايه ولا وبدل من جعل ربه اواني جميل اواني فانسان لديه هو اتقى بكافوك انا اتنجون ادتنجون هم انا انا وانا فيحشرون الى النار كانها سراب يحتم بعضها بعضا فيتساقطون في النار ادعو لنا نزل báwọn yahoo ṣe wọlé tó wọn ẹnìkan ní wọlé àwọn tá a pè láwọn yahoo níbi làwọn tí wọn gbé yahoo ní lásìkò ṣe ọlọ́run tì sí wọn yàrá ní pé ń dọ́gba ń gbà fún musa àwọn ọmọ tẹ̀lé wọn lọ́wọ́ báwọn sì báwọn tí wọn wọ. fún mi ó dá àná sọ̀rọ̀ lẹ́yìn wọn ó fún ọ́ pa àná sọ̀rọ̀ ẹ̀kọ́ ìlẹ́yìn ó wà lórí pé màá kó tó ta àbúrò fẹ́lẹ̀ ń sìn gbàgbé láyé. كيف سنت الملائكة قالوا كنا نعبد المسيح ابن الله وإن المسيح له اسم مشاء أم الله فيقال لهم كذبتم ودى له إلى قحط ما اتخذ الله من صاحبة ولا ولد ọlọ́run ti لي òun التسيار فيقال bí وما كان ọmọ fẹ̀kọ́ من lẹ́nu wọ́n فيقولون عطشنا عمر kó bá ولما نفسينا لعب لكم فولون فانشروا لي ما لا تنبغوا عن مواسط أم الدين أم الله فيتساقطون في النار أو أنهم تبشرنا حتى إذا لم يبق إلا من كان يعبد الله إن ضر مفاجئ أن تسجدوا لا يبقى المسلمين مسلمين بجيان أتفوكين ويكدوكم أولا ما يقولوا يا ọlọ́run lè ṣe wọn ní àwòrán kan tí wọ́n expect pé ẹni tá a expect lọ́rọ̀ lé torí ẹ̀ka àwọn expect lọ́rọ̀ ní èmi bó o láti lè kọ́ rí ọlọ́run bẹ́ẹ̀ yẹ ṣe lọ́rọ̀ kẹta wo bò ó nífẹ̀ gàgà sọ́rọ̀ níta ọlọ́run lọ́wọ́ pé kílẹ̀ rà kílẹ̀ fẹ́ àwọn ọlọ́run àwọn yà ọlọ́run náà ní lára dùn ún yìí kúnlẹ̀ ọlọ́run nígbà tá mẹ́lá ń dún àwọn fámìlì wa a máa máa bá wọn dá torí ọlọ́run tá à ń bá ní eléyìí ò sọ̀rọ̀ fún wa o àwọn òní torí kí a sì ti fún nígbà tá mẹ́lá ń dún a mẹ́ni tí ò sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tí àmẹ́lá ń lálẹ́ kí a máa ń dún àyè mẹ́ni tí ò sọ̀rọ̀ lọ́wọ́ àmọ́ tí ń jẹ́ àmì ọlọ́run wa tó bí àṣẹ máa àmì owó lẹ́yìn fún ọlọ́wọ́ ṣe ìfẹ́ tó bá wọ́n rẹ̀ inshallah ibi àádàmà àdàmà àdàmà ọ̀nà fàyàkùsífù àrùn sáàkì ọlọ́ọ̀bá rẹ̀ azàwàjálà nínú àsí ojúgbó rẹ̀ lójúgbó tí a ti ẹ̀bùsẹ̀ tí ó ti bí a ti kọ́rọ̀ ọlọ́run àlójúgbó wọ́n nìkan ló wọ́pọ̀ ló sórí lọ́wọ́ rẹ̀ kùsífù àrùn sáàkì ọ̀yọ̀dà yẹ tí ó lò dúdú. Abáṣe wọn ló dúdú náà wọ́n dà wọ́pẹ́ ọlọ́run ló ń lò kọ́. Gbogbo ẹni tí ń jẹ́ lónìí ní láyé tó tẹ̀lé ọlọ́run láyé kò ní ní ọ̀ṣẹ̀ ìdàrú kó lọ fún ṣùṣù òjò. Àwọn mìíràn kì í ní apákè ìjọba ṣe máa ń fẹ́ ọ̀lẹ̀ báyọ̀ kọ́ wákàtí ọ̀kà àyàwó ìgbà wọn láyé ni ọlọ́dà ọ̀rẹ́ ìlà sojú ìlú aláìrẹ́ ìgbàgbé ọ̀rọ̀ òdò. ìwà ni kẹfẹ́ onípa rẹ̀ fọ́nà kò ní lágbára kan sí ọ̀fẹ́ náà bó sọ ọ̀rọ̀ òhun dàrọ̀ àbẹ̀rẹ̀ ìlú ojú wọn mọ̀ ọmọ rẹ̀ àwọn olùdó àwòrán ìlàsòmù òwúrẹ̀ wọn sàárẹ̀ nígbà tó ń bẹ àti nígbà balẹ̀ nígbà tí wọ́n lè ṣe wọ́n láwọn ò ṣe àlùjáàmù òkòsì. lẹ́yìn ìgbà náà tuntun yà máa bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ léwu ó wà ní bíríìjì kan wá bíríìjì ò náà gbéra sí wọ́n. bíríìjì ń wọ̀ ọ́ máa ń lò yẹn at tí ó gbé bíríìjì náà kò ní sí wẹ́rẹ́ náà gbogbo ìyẹn wà jẹ́ òkòkò tí èrè gbẹ́sẹ̀ rẹ̀ pẹ̀sẹ̀gbẹ́ ẹni tí ó rí ìgbẹ̀rẹ̀ jẹ́ ni tí ó rí rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ kú àwọn ẹ̀dá àwọn mẹ̀mí àwọn ẹlẹ́sẹ̀ ní fúnukú wọn ní ìmọ̀lẹ̀ ní òǹdí wọn sí ẹni mọ́ lẹ́nu bẹ mọ́lẹ̀ tí wọ́n gbé fún ọba kàjìbá ni ó ga bí kò ní sí kékeré lórí yóò kà fò kẹ́kẹ́ lórí kò ní kú sí owó ẹlòmíì ti gbẹ wọ́n fún ní ìmọ̀lẹ̀ tí ó kẹ̀ sílẹ̀ kódà ní pé gbẹ ìmọ̀lẹ̀ tí wọ́n fún kò ní ju àtàkùn lọ sísè kú ẹ̀dí náà àtàkùn báyìí lọ́mọdé wa ìwà ló wà á tó bí gbé tó ń tọ́sà ẹ̀ ó yẹ ní. kò lè yóò máa fi ọyẹ díẹ̀ tí ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé. àwọn ọmọ náà fi bí náà wà á nídìí iná tí wọ́n fi rìn ọlọ́wọ́ fún ọ lẹ́lẹ́ wọ́n sì gbé rẹ̀ pẹ́pẹ́ bíríjì yìí ẹgbẹ́ wọn kì í sí àlìjẹ́nà táwọn olóògùn jẹ́ lọ́sí lẹ́sẹ̀ wọn àwọn ọ̀gbẹ̀rẹ̀ rí tí wọn wọ́n ti jẹ́ lọ́sí lẹ́sẹ̀ wọn yẹn ṣé ó kú káwọn ọmọ ní àtàwọn ọmọ náà kò kí náà dé lọ́sí lẹ́sẹ̀ wọn dọ́sílẹ̀ ọmọ ní àti kèfèrè náà kò kí ni òun ò ní dé bẹ́ẹ̀ àti ká ní lẹ́tí ó bẹ̀rẹ̀ ẹnì tó ń sẹ́ka ń sọ wípé mo dá àdìdámà ní ń dẹ. Ọlọ́run bá àríkẹ́ ọlọ́sà rẹ̀ fún wa pé àrùn náà mi gbígbẹ́ náà náà. Nígbà tó bá ń lọ káàtì wọn lọ sínú iná táàrù lórí iná kò ní sí kàkà tí kò fi rìn àjò mọ́lẹ̀ ni. Yàgbọ̀n ni wọ́n ti ọmọ tàbá ní wọ́n fi ní ìnáwó ní kókò náà kò yà sáá lórí wọn ìbàwọ̀ àdìyẹ àbúrò àdìyẹ báyìí. Bùsùlọ́ اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم ويوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فلتمسوا نورا فبعد بينهم بسور له باب باطنه فيه الرحمه وظاهره من قبلهم العذاب ينادونهم ألم تكن ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأمان حتى جاء أحد الله وغركم بالله الغرور فاليوم لا يؤمن كان منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير الله بارك لنا صلى يسرح ونصوص الحديث على الكيجي لا بلا تعبدوا يوم ترى المؤمنين أنا اللهم يا النبي أرى المؤمنين والمؤمنات أتعلم

ẹkú ewu ẹkú bìlẹ́ẹ̀mí ẹkú sọ̀kalẹ̀ dáadáa lónìí kò ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹkú gbádùn tòní. jannatu tẹ̀sán àwọn òwe ti wá hàn báyìí láti tẹ́lẹ̀ ni tó wọ́n ní ìmọ̀lẹ̀ lọ́wọ́ wọ́n ní fáàsì lọ́wọ́ ìmọ̀lẹ̀ wọn yóò dà gẹ́gẹ́ bí passport tí wọ́n fi fún yàn ní agbára àti kọjá ní ìyọ̀ǹda àti kọjá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà àwọn onímọ̀ lọ́wọ́ ìjọ yàrá àkó mi sóòrò padà sáyé tẹ́lájì ẹ̀yìn padà sáyé ẹlọ́wọ́ malẹ̀ tí ní ẹ̀yìn òṣèré ẹ̀rí tó ń ẹ̀yìn tàwé tí ó lẹ́gbàá ní gbogbo ẹ̀gbàá nítàlẹ̀ ọ̀gbánú tó mù náà fi gbogbo tí ó mù ní sí ọlọ́sẹ̀ gbogbo tí ìlànà gbogbo sọ ṣùgbọ́n kàn sí ní tàkùsọ̀ náà ó ń fọkàn méjì bọ́lá wọn lò láti. ó wà ní ti fi bẹ́ẹ̀ ni wọ́n fi lóye kó wọn jẹ bí ìmọ̀ omi ní láti àmà. lẹ́yìn ní láyé ipò omi náwà àwùjọ omi náà máa ń lo àjọ ń dùn kó wọn sílẹ̀. lẹ́yìn àmà náà àwùjọ ní wọn takọ̀ ní bàtà sí yóò kí lásìkò tá a ní òkúta sí àti fún káfí méjì mọ́lẹ̀. ọ̀nà àmì nígbà aláìsí wọn náà láti lọ náà ah, àbá àṣẹ ẹ̀rí wọn ní àbá lọ náà ọmọ ya haka àti ẹ̀rọ ọmọ ya lọ náà ilẹ̀ ọ̀nbẹ̀rẹ̀ náà ẹ̀dọ́ òde yà ní akókò tó ṣe sí ilé òòrùn afẹ́ ìmọ̀nà ìròyìn káwa náà mú mú ìmọ̀nà ìlànà ìjìnlẹ̀ wọ́n ní ẹ̀rọ ìjìnlẹ̀ wọ́n padà sí ẹ̀rọ ìjìnlẹ̀ wọ́n lẹ̀ fún ayé. fọdún ìgbà kan ilẹ̀ ohun ìṣòro ó wà mú gàgá kan wá láàrin àwọn àtàwọn òdòdó ó fi gàgá kan ó fi gàgá àwọn ọdún fẹ́ǹsì kan wọn ò ní láwọn òdòdó má fẹ́ǹsì yóò búlọ́ọ̀kù wọn wọ́n fẹ́ fẹ́ǹsì yìí fẹ́ǹsì yọnu fẹ́ǹsì àdámà ni fẹ́ǹsì àdákùnrin fẹ́ǹsì yìí dáàbò lòun dáàbò lòun dáàbò lòun. kaná wọ́n mẹ́ dá àkókò ẹ̀kọ́ tí ní wọ́n mẹ́ dá ń bẹ́ ní ọ̀fẹ́ àfàyè sí ẹ̀kọ́ fẹ́ǹsì láìkọ́ làbẹ̀ríyà làbẹ̀ríyà làbẹ̀ríyà sáàmù ọ̀wá mẹ́rin sí nígbà kan náà lẹ́wà bá a jọ ọ̀rọ̀ kéwù náà ni àjọ gbàrẹ́ kéwù náà ni ẹ̀fọ́ náà ni mo fi wọ́n mi wọ́n kọ́ mọ́sálásí alámúnákù máa kún sáàmù ọ̀wá máa ní kọ́ ọ̀rọ̀ nígbà lára amẹ́ríkà ìmọ̀ amẹ́ríkà àdá ọ̀rẹ́ àti nàkó nfàtà nìjọ́n àwọn òkúsà ọ̀rọ̀ mọ̀tẹ́ ìpẹ́láyé àwọn òkúsà وتربصتم أعطون بك ومتابتم أنزل إليك فقرأتكم والأعلاني مفدع مفني أو كما تمعي أتنج حتى جاء أمر الله تتتي أسيا الله في وقت بعيد وقرأكم بالله الرحمن sọ́kà ẹ̀rọ mọ ayẹyẹ tá a sọ nípa àmàlẹ̀ bí òṣèlú sí máa lọ́wọ́ àwọn èdè rí ayẹyẹ. báwo tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ìlú ẹ̀dá lẹ́mọ̀ kì í ṣe lóòótọ́ àwọn aláṣọ ó ti hàn báwọn tó bẹ̀rẹ̀ òní malẹ̀ àwọn aláṣọ wọn òní malẹ̀. àwọn ìgbèbè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ gbàgbà àwọn aláṣọ tí wọ́n ti wọ bẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó láwọn àṣeṣí kan tí wọ́n gbà wọn náà ó láwọn ènìyàn kẹ́kọ̀ọ́ ayé náà fún wa tí wọ́n gbà wọ́n náà ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa dà àwọn wọn náà wọ́n sì máa dà yẹn táwọn fẹ́ bá dà wọ́n máa wọ́n dà àwọn kẹfìrì yìí wọ́n náà fi wọ́n dà àwọn wọn náà bí fúlàní sì máa dà màlúù kẹlẹ́ ga pẹ̀lú kùmà tí ó sì gbọ́dọ̀ wọ́n dà. وسيق الذين كفروا إلى جهنم زمرا wọ́n ní àdá àwọn fífi àdá àwọn ọmọ ẹni wọn náà ní zuma wá níjọ níjọ níjọ. máa yàtọ̀ ní wọn yóò wọ́n yóò ṣàrò àdá òwúrọ̀ ilẹ̀ náà ní ìfọwọ́ ní ọ̀zà òru. wọ́n jẹ́ ká àdá àwọn ọ̀tá ló ta àdá àwọn ọ̀nà àdá àwọn níjọ níjọ. ìrìn àkọ́kọ́ lọ inú ìwé ìbámu tó fi ní sèwọ́n náà. inú ìròyìn táwọn kìdòrí wọn náà àmọ̀tẹ́wọ́n ní wọn náà ní ṣùgbọ́n láti kìí á máa kó orí ní kìdòrí fẹ̀rẹ̀ kìdòrí fẹsẹ̀ ẹ̀kẹ̀rẹ̀ láti kí ẹ̀ máa forí ní ìwọ̀n lóyà orí ní wọ́n fi òní wọn ní fẹsẹ̀ wọn náà kọ́ lọ́kà wọn wọn. فالقرى وفصل لنا هو الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا Báwọn tí àádáwọn náà àádáwọn ìjẹ́ àdámà orí wọn ni wọ́n fèrè mẹ́ta kò bá aṣòwò ní ẹwọ̀n tí ayẹ sọ̀kalẹ̀. Àápẹ̀kọ́ ọ̀rọ̀ fòdìṣẹ́ lọ́dún, fòdìṣẹ́ lọ́dún. Kí ni من وداه به أليس الذي أمشاه على رجليه في الدنيا قادر أن يمشيه على وجهه يوم القيامة صلى الله عليه وسلم كل لبرة فسر لا يو لبرة تدك في رأيه ما هو سر هذا في كي يعلم جيبه تقولي يوفي وانا الله المستعان كنت بين الله ọlọ́run bá ẹlẹ́kẹ́ ọlọ́pọ̀ àwọn kìnnìyàn yíwọ náà láfọ́jú aníwọ́ fún olórí kò tún wá ní ìrìnà tí lọ kí ẹ fẹ́ sọ̀rọ̀ ìlú lọ́gbà bí ti gbọ́dọ̀ ìyá ni ní fún olórí ìwọ náà lẹ́ni tí ò ní rí náà wà mú kú náà lẹ́ni tí ò ní lè sọ̀rọ̀ ìgbòho sọ́dọ̀ ní àbọ̀dàpọ̀ ló kà máa lọ wọ́n ṣe òun náà kọ́dà kò tún ní ní gbọ́ pẹ̀lú pé ní forí ní wọ́n wá lọ́dọ̀ tí ó rò nínú ìrírí àfọ́jú wọ́n wọ̀ lọ́dọ̀ tí ó rò nínú ìgbọ́n tán ní wọ́n máa wọ ọ náà ni máa wọ ọkọ̀ nígbà bẹ̀rẹ̀ tàṣí ní wà lè sọ̀rọ̀ dùn ojú ọ̀nà wọn àṣòro wọn lọ wà ní pé wọ́n ti àárẹ̀ àwùjọ ìyẹn àwọn ìyàwó wa bọ́kù máa wọ́n sùn máa. Bẹ́ẹ̀ni ẹ̀kú nàṣọ́rọ̀ àwọn akẹ̀bẹ̀rí àdàwà wọnú aláwọ̀jọ́ ìhìlẹ̀ lẹ́ni tí ó fò ní ìwọ̀nà ọ̀rọ̀yá ẹni tí ó ní orí mẹ́rin bàtàbá ìmọ̀nà wọ́n ṣe pọ̀pọ̀ máa ẹni tí ó ní lè sọ̀rọ̀ wọ́n ṣe máa lẹ́ni tí ó tún ní lè gbọ́ máa wà ọ̀rọ̀ كلما خبت زدناهم سعيرا iná òsì ní kú bí bá ṣe ń kú láàmà tó kù sí ní ọ̀rọ̀ yìí bákan náà àtúnlẹ̀wọ̀ kúnlẹ̀yà kì í sàwọn nìkan láàjò mọ́ná àwọn kèbìrì mùnáfíkì àtúntò ni wa kálíbà ẹ̀rọ máa sunkún owó yàrá wọn ọlọ́run òṣèré lẹ́yìn ọlọ́run àwọn wàzùwàjà wọn mú àmàta lórí àbùdó àmàta lórí àbùdó nàní lórí lẹ́yìn fàdù òmìnira síwájú lẹ́yìn. àwọn òṣèré lẹ́yìn ọlọ́run ẹ̀kọ́ àwọn alágbòsí ẹ̀kọ́ ọ̀dọ́ ẹ̀dá wọn ìṣúná ẹ̀dá wọn àwọn àmì kọ́kọ́ ẹ̀dà wọn pọ̀ ẹ́sì wọ́n ẹ̀jẹ̀ mú àtàwọn gbogbo wọn níṣẹ́ wọ́n máa ń kà lóòrùn àtòlóòrùn àti ohun tí wọ́n ń sì lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀dà gbogbo wọn àwọn tí wọ́n ń sì lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀dà wọn sún jahannam ní jahil tó ti bẹ̀rẹ̀ náà wọ́n lágbára mọ́ ẹnìkan ò ní lè ràn wọ́n lọ́wọ́ mọ́ قل الذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد ilé ànábi sọ́nà rẹ̀ bẹ̀rẹ̀ ikú sẹ́tọ́ gbọ́dọ̀ kú tọ́ka ń bẹ́tẹ́ ẹ̀mí lágbára mọ́ ẹ̀mà bàbáwà jù ìṣẹ̀lẹ̀ kan tí ó lè wọ̀ ní lọ́wọ́ àwà lọ́kọ́ kọ́ta yẹn lọ jẹ́ àdánà ọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́. táwọn kùdẹ́ nípa wọn náà làwọn ariwo tí iná ọ̀nà ẹ̀kọ́ dájú ọmọ bàbá lẹ́nu. ariwo ọmọ wọn ti máa jẹ wọn ní àkọ́tọ̀wọ̀ ọlọ́run ló máa wá pariwo rẹ́dínẹ́sì tí wọ́n rẹ́dì ní ọlọ́run ti torí ìlú torí ìlú dání ó torí ìlú dání. sẹ̀mìíràn ní alájọ́bọ̀ ìyẹ̀sọ́ wọ́n máa gbọ́ bí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí i tí ń pariwo bí ẹni tí ń fàmìlì tẹ̀ fún ààbọ̀. tó wá dé ìwọ̀n lẹ́jọ́ tẹ́bí inú lẹ̀kùn onákókò kẹ́sílẹ̀kùn wọ́n wàá máa sàbámà wọ́n máa tàn máa káwọn máa wáyé kódà ìdùnnú yóò máa tàn máa kó má déyàn ìdùnnú yóò máa tàn máa kó já mú mi ni. ọ̀rọ̀ ti lọ rúbà má yàwádìí nàbí nàkàtà lọ́kàánú mùsùlùmí. nígbà náà lọ́wọ́ ìdùnnú yóò máa tàn máa káwọn já mùsùlùmí. wọ̀lẹ̀ òkàrà ẹni olùkọ́ fún wàhálà ìlànà tí ànábi tábà tọ́wọ́ à bẹ̀rẹ̀ nígbà tá wọn dé ojú ọ̀nà ìlẹ̀kùn náà. fàkọ́ọ́lù wọ́n mọ̀ wá wípé ní yálà ìjẹun ọmọ àṣọba àwọn kò bá dáa káwọn àwọn wíṣì làwọn ọ̀rọ̀ ń dùn ìwà ń dùn kọ́nà bá dáhùn padà sáyé ọ̀rọ̀ àyọ̀ká ìdí tàbí láyé àti rẹ́pì iná tá a bá lè láǹfà ní àti padà sáyé àwọn onípọ̀ náà lẹ́wọ́mọ́ wọn náà kún owó ìlànà ìyá ìlú ọ̀hún ní. kò bá dáa ìgbà wa á jẹ́ mọ̀ mí bẹ́ẹ̀ làwọn kìnìún sì máa tàn wọ́n gba dáadáa ọ̀pọ̀ ẹni bínú ọlọ́wọ́ bẹ́ẹ̀ wá bínú àwọn ọ̀hún wà bínú ní bínú tọ́láwọ́ bó ti ẹ̀ ní fìkẹ́ wá wọn rò máa. àwọn wà pàṣẹ ní wà bàjẹ́ wà ní jí fi yá. ẹ wọ́n bẹ̀ ẹ wọ́n mú rẹ̀ kún jẹ́ mọ́nà tá a ń padà bọ̀ wá wọ̀ ìfún wa. ẹ máa gbé nàlọ́ bẹ́ẹ̀ fàbí jẹ́ àwọn ẹ̀sẹ̀ yóò gbogbo ìrìnà ló ń rọrùn kọ́dá ìrìnà náà kò rí rẹ̀ kọ́dá ọlọ́run kàrà òmìnir tí ẹ̀ kò sẹ́lẹ̀ ká tí òun gbajá àdáwọ̀ wọn tẹ́lá ti wá pé lẹ́kùn àdìjẹ́ kò sí ọjà sọ fún kò sí ọjà ara sì ní dábẹ́ bóòtù kánà nílẹ̀ olùlọ́wọ́ sọ́nà ẹ̀mí nǹkan ilẹ̀ ẹ̀wà ìdọ́gba kò sẹ́ni tí ò ní gba orí iná kọjá wọn lọ́dà gbogbo ọ̀rẹ́ mi nà fi yá ẹ̀dẹ̀sẹ̀ yíyá كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. قال يا نفي من دون ọlọ́run bá sọ fún ọ wọn ága ní pé gbogbo nínú ọ̀rọ̀ oṣù ọ̀ ṣùgbọ́n kò sáyà kan ló kò wáyé kọ́lá kò sáà dé sí ìkàtọ́ ní gbogbo nínú ọjà ìwọ̀n rẹ̀ lóṣù ọ̀kẹ́ ìgbàlódà ayà yìí kọ́ ọ̀nà àgbẹ̀ kọ́dà nígbà náà àwọn ẹni sáájú ní káwọn kọ́ pé àti ẹ̀rọ́kọ́ tẹ́sí ẹ̀ lẹ́nu kábìlà àbáṣà òun ti ẹ̀gbẹ́gà tí wọ́n wá ní bọ̀ọ́nà tó gbọ́ àlàáwọ̀ lẹ́yìn tí ó tẹ̀wọ̀n jù ní pé gbogbo ọ̀là gba ní ẹ̀ kọjá ìwọ́sàdé òkè òkè rẹ̀ gbé ní ẹ̀ kọjá ní ọ̀là àwọn ènìyàn náà fi máa ń sunkún sunkún dá ó yàrá mọ́ yìí ó kú tàbí ìbò wọ́n pàtó rẹ̀ kan fún wọn ó pè é àbúrò sáà ó ní àwọn àbúrò sáà ibi ojúmọ́ ayé tí wọ́n fẹ́ sùn mo wá kọ́ pé alẹ́ ìjọ omi lẹ́nu jẹ́ ibi ìyá mi kí lọ bí mi fún gan fún mi náà kì í mo wá sunkún fakí ìlànà bò wọ́n á gbé ìlànà rẹ̀ bí i kí ló fẹ́ kó lọ sun gbogbo alẹ́ báyìí máa ń bò kí ìkàyà àbá mi sọ̀rọ̀ kí ló fẹ́ kó fakọ́ rẹ̀ ó yẹ àkàbàgànà wọ́n àná wà ìdúrà ولم يقدر أن صادمون عنها قصته ولا الوقوف للدعوة سوى الدولة بجاء كالراية أحد الحمال عند جلد فيسي يوشك ولا بتاع فيه اسمه ربنا ولا نعم سابي موسخون تبدي الحسن البصري فهو أبو سعيد وإن يقرأ ó sọ ọ sọ pé arákùnrin kan ń jọ kan ó ń yí ọmọ ìyá rẹ̀ kan tí wọ́n lè rẹ̀ wọ̀ wípé hàlì àtàkà ànàkà wàhálìdùn náà hàlì àtàkà ànàkà wàhálìdùn náà sọ ti gbọ́pọ̀ ọkùnrin náà kọjá kọ́ra náà ó ń tọ́jú àwọn àwọn ti pọ̀ ó ti kà lọ́pọ̀ wáyé pé gbogbo wà lágbóyè náà kọjá kọ́ra fàhálì àtàkà ànàkà sọ́ọ́dì náà sọ tó wá ti gbọ́ pé ọ̀ọ́tò jáde kúrò lórí ẹ̀ ṣébi tó ọ̀ọ́dà ọ̀ọ́dòwò ẹ̀ kọjá ọ̀ọ́sì ló kó sílẹ̀ ọ̀ọ́sì ló bára kọ́lẹ̀ ọ̀ọ́sì ló ti da irun náà ṣóòṣì ló ti ó ti gba ìṣọ́ọ̀ṣì ẹ̀ kọ́lá la ó ní ìmọ̀ yìí wò ó ní ti gba wò yìí nígbà tí wọ́n ti gba fàfin ìmọ̀ dọ̀ọ̀ ìwálẹ̀ ní àwọn ìjọba ìlú náà tí ò lọ́lọ́kọ̀ mọ́ lọ́yẹ̀ قال فما رؤي ضاحكا حتى لحق بالله أنا أنت أبدأ سواسي وأنا أريد أن تولى وأنا ibi tí bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ sí ó bà ní. Ibn Abbas ó sọ fún ọkùnrin dẹ́gbẹ̀ òun àdúgbò sọ̀rọ̀. Ìyá sọ pé àmà àná wà ń tà yá àbá Rashid. Àbúrò Rashid kan ní èmi àti ilé àbúrò Rashid. فسنريدها أدبر لقدا فانظر هل نصبر عنها أم لا كما سيكون بيا آل بجدكم لا بعدكم tidak mùsùlùmí tí wọ́n gba cuba orang lábẹ́ kí wọ́n gba sèrọ́ọ̀tù kọjá wọn a ní bùkátà sí kásàlà ìsèrọ́ọ̀tù fún wọn nígbà tá a sàlàyé pé bíríìjì nílẹ̀ kan ilé ìwòsàn tó ìtọ́pọ̀ ìpínlẹ̀ òdìmísà wọ́n náà gan ọ̀gán third way language gan tí orí ẹ̀kọ́já wọn ṣé ìlú pátá bá ń gbé ẹ̀kọ́já àtúwà máa ń bẹ̀rù lẹ́mọ̀ ń dẹnu ó lọ́wọ́ mọ́tò sì ní pọ́wọ́ for the process tí wọ́n bẹ ní àdúgbò third way language jáàmì ẹ̀rọ mọ̀lá tábà jáàmì ẹ̀rọ mọ̀lá ní mbẹ̀tsẹ́ wákìlẹ̀ dúró lásán tó ń wúwo tó lílọ bíbọ̀ ọ̀dọ̀ ẹ̀rọ ìmọ̀ta tó ti bí bíríìjì ń ṣe fẹ̀ tó. Lọ́kàtà mọ̀ ká gbọ́ kí ni ìròyìn bíríìjì àpìyánu ó kọ rẹ̀ ní sirọ́ọ̀pù. Sirọ́ọ̀pù yìí bíríìjì náà là á pè torí pé bẹ́ẹ̀ pè ní bíríìjì ni téèyàn fi gba àbìkan débìkan tàbí ṣe E kọjá láti ibì kan sí ibì kan náà ní bíríìjì ṣùgbọ́n bíríìjì yìí kò dàbí bíríìjì ayé bíríìjì tó gba ẹlẹ́rù báyìí láti ṣe ìròyìn ẹ̀fọ́ wa ní pé ìmọ̀tò fáwọ́kọ̀dà hàn náà ayé orí omi ni wọ́n gbé omi ni ẹ̀sìn ọ̀kẹ́ omi nípa kí náà ọkú àbíkọ́ lómi òun Tina, yẹn lè wọ́n lórí kí yẹn máa bẹ̀ kí yẹn là. Kọ́lá bí yẹn bá kú náà mi jẹ, wọ́n sì rẹ̀ kú yẹn. Ìgbà kúkú náà kú ní pẹ́ kú náà yẹn nù. Ó wà lẹ wọ́n tẹ bíríìjì yìí ṣe tí àlùkìkì tètè já àná. Kì í ṣe gbogbo yẹn ló sì rí bí gbọ́. Àlùsàsílẹ̀ ọ̀rọ̀ ìgbéjì fún wa. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa bóòlù ṣe fẹ̀ tó kìlómítàsì ó fi jìnà sí àwọn tó àbí mítàsì ní àbí àbí láti ẹni fíìtì nígbà kò tó fíìtì kan ní fífẹ̀ kò ní ní fíìtì báwo àdékò fẹ̀ tọ́ báyìí bíi tí sẹ́lẹ̀ tó ti rè jásẹ̀ rè ìdábíyá ìrìnàjò àti ìpọ́síwò bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ọlọ́run lè fún wa láti àmọ́ yóò máa dàbí ìpọ́síwò tí wọ́n rí sọ́mùwá ìjẹ́ àsọ́pọ́tù múlò tọ́. Tọ́lọ́mù tó wà báwọ̀ ìwà ní ìgbàgbọ́ ìkẹ́ àwọn náà, ó jẹ́ ojú ìfẹ́lẹ̀ gbọ́, ìgbàgbọ́ ìfẹ́lẹ̀ gbọ́. Ọlọ́run mo sì ní fún wa ní òkú lè bá wa bá wa ẹ̀pàpọ̀ láìsí ẹ̀kú lè bá wa tó búlọ́ọ̀kì àwọn ọkọ̀ ọ̀hún tó bẹ́ẹ̀ sí. Ọlọ́run bó lè nǹkan náà fún wa aláhàkí kọ́tù yìí bó ṣe rí o. Alẹ́ bí mo rẹ̀ pé, "Ahẹ́bù mi lè sẹ́yìn." afárá sàrà sàrà gbà kọjá ó ní ó mú jùdà lọ ẹsẹ̀ láti fi rẹ̀ á tẹ̀ ẹ́ gbọ́n àlìjẹ́nà lọ tí ẹ bá ti sùn lẹ́yìn ẹ̀sùn sí lẹ́yìn létí bèbè afárá yìí wọ́n ti wọ́n tẹ́jú àwọn ajá abúkà sílẹ̀ ajá ajá àdámà náà ni lápá kejì àwọn ètò ìsìnkà ń bẹ́ẹ̀ lẹ́yìn ajá àdámà tí wọ́n mọ sáyẹn mọ gẹ́yàn jẹ́ níta ń sọ yìí ó di ṣe ọlọ́run sí sọ fún wa ní o kò sáfikún bẹ́ kò sáyẹkún bẹ́ bá nẹ́bí ṣe wí gẹ́lẹ́ táwọn ẹ̀gà wá tó rinlẹ̀ fi rinlẹ̀ là ń sọ o tàfáyàn lẹ́tì á ah, àsọjù kò sásọdùn nínú àlámẹ́lẹ̀ kìyàmà ọ̀dà ìwọ̀ tún ní kéèyàn sásọdùn torí ọ̀rọ̀ gọ́ìbù ni ọ̀rọ̀ pọ̀pọ̀ ní tàbá mà láàsọ àṣìmọ́ àfin tá nàbí ìwọ̀ ìfúwà annabi ti sọ lórí fún ọ pé àhàdù mi nà sọ yìí ẹnu ẹnu afárá yìí káàkó ní sọrọọkì ohun ju ìdá náà kánkọ pé ẹsẹ̀ lórí bébì lásán wọn ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ní bébì òmùtọdẹ ọdọ òmùtọdà afárá sìráàtì yìí àhàbì nínú sí ó mú ju ìdà lọ wọ ẹ̀dẹ́kọ̀ nínú ṣáàyè ẹni tí bí ìgbó ní sọ́kẹ̀ tó wọ́n ní irun píṣípíṣí irun yìí tẹ́bá ní kéèyàn kéèyàn kéèyàn ya wọn sí tẹ́lẹ̀ tọ́ba bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ má lè mú níbi tó wẹ́ dé wọ́n ní irun ní irun ní irun nípa jùlọ. wàlẹ́ ẹ̀ má kàwé ẹni tí ó bá ta pọ̀ ẹni tí ó bá lábẹ́ òsínú ẹni tí ó bá wà bó òsínú ta pọ̀ tó ọba ní ọ̀pọ̀ náà ń gbà lábẹ́ ògbẹ́ àwọn àtàlẹ́bí ló fún wa lórí ìlú áta bẹ̀rẹ̀ bó sì rí náà tí wọ́n rà ah, á ah, lẹ́nu ìka tó lọ tó wá dé bẹ́ẹ̀ kò ọwọ́ ẹ̀jú irun ìbálẹ̀ ẹ̀rọ orí kan lọ. wọ́n á fẹ́ gbé sẹ́yìn ẹ sì mú láti dàjú ìdà náà wọ́n sì nìkan lójú ọ̀nà tí yẹn lè gbà láìjẹ náà wọ̀ yẹn sì gbọ́dọ̀ lórí àgbà iṣẹ́ yóò fi sẹ́yìn kan tí ọlọ́run bò lẹ́nu inú ọmọ ènìyàn náà lè jẹ́ òní ilé ìwé tí màá fi lè jà mẹ́ta ìwà àti sàáyé nínú kó jẹ́ inú àlùjẹ́nà àbẹ́bẹ́rẹ́ tọ́lí kò fi ní jánẹ́tì wọ́n bá yẹ kó fi sẹ́yìn ọ̀rẹ́ mi sọ́tọ́ ìtí méjì làwọn èèyàn bá ní kó fi ní jánà ìpín àkọ́kọ́ ní àlùjẹ́nà ní wọn abẹ wọ́n fàbí kó òun fi sẹ́yìn ìpín kejì wọn bára wọn lọ náà mọ́tò ti bẹ́ẹ̀ náà bó ṣe lè fún náà lórí ìlànà ìlànà ìlànà àwọn ìlànà àwọn ìlànà àwọn sàájà náà ní àwọn ilé ọlọ́run ló gbà kúta ọlọ́run bá ó kàn jẹ́ kó rọrùn fáwọn ìdáni bá a sì lò ní ìka àfikúta àdínkù nígbà náà ìlú ọlọ́run tí ó fò kọjá bíi pé láìsí lè kàn láìsí pa ó ti lọ ó ti dá ìgbẹ́ náà tẹ̀lé nígbà náà yóò kàn fò kọjá lórí ẹ̀ bí atẹ́gùn tó fẹ́ fún ọ̀rọ̀ wọ́n wọ́n ìgbà ìlẹ́bìn iṣẹ́ tó ṣẹlẹ̀ parọ́ kò sì pàtẹ́ ní àwọn ọ̀tá ẹ̀lẹ́gbà tó parọ́ ní ìmẹ́nu àwọn èèyàn tí ó gbomi abára yìí kọjá tí ó gbé kọjá tí ó sáré kọjá bí ẹṣin tó lè sáré ìmẹ́nu ẹ̀ tí ó sáré nọ́mà kọjá lórí ẹ̀ kan nípa ìmọ̀lẹ̀ òun onáàlà á fi rí ìnáwó ọ̀run so ìbẹ̀rù ẹ̀ ẹni tí ó yẹ pé nígbà tí bá mú lórí afárá yìí yóò mọ tamoroge ní bí wọ́n ṣe ń tamoroge àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa bù ú sẹ́ wọ́n ṣe ń tamoroge bá wà wáyé náà àwọn òṣìṣẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa fáyà bá àná ẹlẹ́gbẹ́ ìgbẹ́ bá dábàá sí ìsan tó tó di ìsan tó ní ìtòlú àti ìkòkò nínú dábàá ẹ̀kọ́tọ́lẹ̀ rẹ̀ dé ẹjọ́ ọ̀nà ìdáná màkàdúmùsù ní o ó ti dára sí ra rẹ̀ ọlọ́mọdé ara wọn ilé àti ilé ọgbà ìdá àlọ́ sọ̀rọ̀ kò sí ibi ìdá ìdá àpẹẹrẹ ìdá ìdá fàmúsà ìdá ìdá jẹ wà á fà wọn ní hàmàlẹ ilé ìdá ìdá ìdá kọjá ní sùhàlù lásìkò tá a kọjá yìí à ń kọjá sí etí yébẹ̀ ìjọ́mẹ́rin sí pẹ́ẹ́tì àìjọ́mẹ́rin níbi tá ànábì nífẹ̀ẹ́ wa dé abẹ́dẹ́ wa dúró owó ìlú ti lọ. sùwọ́sẹ́lẹ̀ a máa kọ ya rẹ̀bù sẹ́lẹ̀ ya rẹ̀bù sẹ́lẹ̀ fún ẹ̀kọ́ máa ń dáwọ́ fún ẹ̀kọ́ máa ń dáwọ́ níbi tó nífẹ̀ẹ́ àwọn adékòó ti bí ọ̀rọ̀ pẹ̀lú súnà lọ́wọ́ onìkan ọlọ́ọ̀dà àríkẹ́ ọlọ́ọ̀dù tó nífẹ̀ẹ́ rẹ̀ kìí àrùn láti àná. ṣé òótọ́ ń tẹ̀lé ìpele nífẹ̀ẹ́ kẹ̀kọ́ òun kọ́ ilé ìníṣẹ́ àrùn láti àná. sí ọ̀dàdà alábí nìkan ní òun ti rẹ̀ tí a kò sàmì ọ̀dàkùnbàndà ọ̀dàkùnbàndà. tọ́kọ wa láì ká nítorí ọkùnrin kí ìyàwó ní mùsùlùmí tí ìyàwó ń lọ pàdé lẹ́rìndínlẹ́ ọjọ́ ìpìyàmọ̀ àfihàn iná fẹ́rẹ̀ ojú abájẹ́ ìfẹ́rẹ̀ mi. Ǹjẹ́ pé fún àwọn ọjọ́ mẹ́ta tó kù láti lọ tí a fi pa ìtọ̀ sí ìrọ̀lẹ́ yìí àwọn sátidé ẹni lórí ẹ̀dùjúzé ìta ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ní ẹ̀lìjẹ́ àti ọ̀nà àti náà níbàámu sí bọ́lọ̀ sí òye ẹ̀fọ́ lẹ́kọ̀ọ́ àjọyọ̀ lẹ́rẹ̀ níbàámu sí àwọn tó lè lọ nínú ìdánilẹ́bi sí rẹ̀ nínú ọmọ ọmọ súnà àti níbàámu sábẹ̀lẹ́ àwọn ẹ̀yà náà. Ní ọ̀dà ẹ̀kọ́ ẹ̀lá kó mẹ́fà lórí lọ́wọ́ kò sí fẹ́sẹ̀ ẹ̀lá sí ìdòkò tó kó yá fi wá. Kó mẹ́jọ àwọn ẹ̀rọ náà à ń bẹ̀rù ọlọ́run ti ṣàyẹ̀wò pé ẹni láti bẹ̀rù ìjọ ìpínlẹ̀ ìyáwó tó bẹ̀rù ẹ̀bẹ̀ láyé ọ̀rọ̀ tó gbogbo ní bẹ̀rù ẹ̀dá ọ̀ ọ̀rọ̀ kan la ìbẹ̀rù tá a lé náà sáré kìlá náà a sì máa gbọ́ ọ̀rọ̀ kó fọkàn wa dá lẹ́yìn kìlá náà kó fọkàn wa àwọn tá a mọ̀ tó súnmọ́ wa lóbi níyà nípa ìdáyàmọ lára lọ́kọ níyàwó nígbà tá a bá kú kọ́lọ́run ကိုယ်ကိုယ်တော်ရတယ်တရားတော့သူကြီးကတရားမှာသူတို့မူတည်ကိုယ်တော်တော်ရတဲ့သက်တာရဲ့ဒီကိုယ်တော်တော်ရတဲ့သက်တာရဲ့ဒီတသတိရနဲ့ဆက်ရတဲ့တရားဟာလည်းသိတဲ့တရားအဲ့ဒါကိုတရားနဲ့ကိုကြည့်ရတဲ့ဆက်စေအင်ရှာအလ္လာဟ်ကြာကိုဆက်မှန်လို့တရှိရလို့လာဝဆက်မှုတွေရဲ့စေကျိုးမှုရဝနာတာကိုမြတ်အစ်စီတဲ့ကိုရှိ báwo sọ́ọ̀nù ẹnu sí tí ó di kí ẹ̀gbẹ́ ní ọ̀pọ̀lọ̀ ọ̀fọ́lẹ̀ wọn lọ kọ́lẹ̀ kó sí kó sí lẹ́wọ̀ fún wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله والصلاه والسلام على رسول الله adúgbò fún ara subhanahu wa ta'ala àti tọrọ ìké àti ìgbè fún anagba muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn wá gbọ́nà